káma wá lò wá ní bá ọlọ́wọ́ rẹ̀ ṣe rí àdáda rẹ̀. tó bẹ́ẹ̀ la máa sọ nípa gbogbo àwọn àròyìn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ la máa sọ nípa gbogbo àwọn ìròyìn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. tọ́ sọ́ba bí ọlẹ́rìí pé níbo wá lọ́lọ́run ọba wà ìdáhùn ní pé kí ni níbo lọ́lọ́run wà. ọlọ́mbẹ ní òkè gbogbo ẹ̀dá tó gbogbo sámà méjèèjì òkè gbogbo ẹ̀dá tó dá lókè gbogbo sámà méjèèjì ǹjẹ́ ọlọ́wọ́n bá bẹ pẹ̀lú rẹ ní gbogbo ibikíbi tó bá wà pẹ̀lú pàápàá rẹ̀ bí rárá o ṣùgbọ́n ń bẹ pẹ̀lú wa gbogbo tá a bá wà pẹ̀lú tó fi rọ kó wá sọ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pàápàá rẹ ní gbogbo ibikíbi tó bá wà ọwọ́ kófòrò ń bilẹ̀ ẹsẹ̀ kẹfẹ́rẹ́ sọ̀lọ̀ nítorí pé ọlọ́run ọba wa muhitun bi kulli shay'in bi'ilmihi wa la yuhitu bihi shay'un min ọba wa ọlọ́run ọba wa ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan pẹ̀lú ọmọ rẹ̀. ọrọ rọpụrụ ka gbogbo nǹkan pẹ̀lú ọmọ rẹ kí nǹkan kan ò sì rọ kiri ká nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀gbọ́n tó lọ sọ ni wasi'a kursiyyuhu ju méjèèjì àti méjèèjì lọ tẹ́ẹ̀mà tó máa bá jókòó ibi téèyàn ka tẹ̀lé ibi téèyàn gbẹ tẹ̀lé òní wọn ń pè ní kùrìsì àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá ní jẹ́ kí ni al-arsh ibi tí wọn máa ń ka tẹ̀lé lára àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa ọ̀fẹ́ ju sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ. ok tọ́ba jẹ́ bẹ́ẹ̀ sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì kọ́ gbáà ìjísí àgbà ọlọ́run ọba wa tó ní ọwọ́ àgbà àgbà ọlọ́run ọba wa tó ní ọwọ́ àgbà ọlọ́run kàlà. torí ẹ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa níbikíbi tá a bá wà pẹ̀lú ìmá rẹ̀ kìí ṣe pẹ̀lú pàápàá rẹ̀ níbo lọ́lọ́run ẹlẹ́dàá wa wà pẹ̀lú pàápàá rẹ̀ ń bẹ lókè gbogbo sámà méjèèjì ọlọ́run yìí pé. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير sọkàn yín سوي balẹ̀ ألون وباسم بلوكي ọlọ́run بجيجي ti ń bẹ lókè gbogbo tọ́kàn yín balẹ̀ síbẹ̀ kọ́lọ́wọ́n bó mú kílẹ̀ orí máa yín lẹ́sẹ̀ kílẹ̀ gbé yín mì àbí sí ọkàn yín wá balẹ̀ wípé kí ọlọ́run ọba ti ń bẹ lókè gbogbo sánà méjèèje kọ́ rọ̀jò òkúta lé yín lórí tọ́kàn yín balẹ̀ síbẹ̀ ọkàn wọ̀ balẹ̀ síbẹ̀ o torí فوق سبع سماوات بائن عن خلقه òkè sẹ́mà méjèèjì lọ́n lọ́lọ́wọ́n bá wà wà kó sì sí ntọ́pọ̀ akọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ kó sì ntọ́pọ̀ akọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ tọ́ eléyìí jẹ́ ìdáhùn níbo lọ́lọ́wọ́n bá wà anabi wa muhammed sallallahu alayhi wa sallam arákùnrin kan ọgbà ẹrú rẹ̀ létí ọgbà ẹrú rẹ̀ létí òfin Ọlọ́run sì ní pé ìjọ tẹ bá ti lu ẹrú bẹ́ẹ̀ tẹ bá ti lè gba ẹrú létí níjọ́ náà ni ó gbòmìnira rẹ̀ arákùnrin yẹn wá mú wá fanabi sallallahu alaihi wasallam ẹrúbìnrin yìí o mo ti gbá létí. wọ́n ti wá dáràn kí n bọ́kàn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ẹ bá ń bí léèrè lọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí pé ẹrú dáadáa ni a yẹn bá lọ jẹ́ mùsùlùmí hàn dáadáa rẹ̀ gà pọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn á méjì ìbéèrè Allah níbo ni Allah arábìnrin yìí dáhùn òní fi sẹ́mẹ́ lókè lọ́wà lókè lọ́wà kéde nínú sọ́mọ lókè ẹ̀sìn máa túmọ̀ rẹ̀ ó wà lókè gbogbo nǹkan man ana táwa lè mi òní rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni ọ anabi ni àdìkọ́ fẹ́ innaha mu'mina ẹ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ olùgbàgbọ́ òdodo. bọ́ọ̀lù ṣe dáhùn nígbà tí wọ́n fi léèrè ayna Allah ó ní sami. ń bẹ lókè gbogbo sánmà torí ẹ tí ọ̀rẹ́ láì ọ̀dàbí tọ́lọ̀ ń wà mí olódòra tí ọmọ nkankan yọ ọmọ wa owó sẹ́nu lórí òdo ọlọ́lọ́ ń bẹ pẹ̀lú òun a bá pẹ̀lú ọmọ rẹ̀ yàtọ̀ sí pàápàá rẹ̀ níbo ló pẹ̀lú pàápàá rẹ̀ lókè gbogbo sámà ṣùgbọ́n tí kọjọ bọlọ ń dènà sí wa bá tó dènà sí wa bí ó na sí wa wa nahnu aqrabu ilayhi min hablil warid ló ń wa ju ká tó ọrùn wa lọ kí ní tó wa yìí ló ń wa jù ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا أو يمتك ووني جماعة صورة كلا كلا سواء wọn كان fẹ́ kẹ́nìkẹ́rin ọgbọ́ àyàfi كان lọ́wọ́ wọn ò sì ní jẹ́ márùn àyàfi kọ́lọ́ wọn ọba kó sì kẹfà wọn wọn ò ní kéré síbẹ̀ wọn ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ àyàfi kọ́lọ́ wọn ọba ọmọ abẹ pẹ̀lú wọn níbikíbi tí wọ́n bá wọ. torí rẹ̀ yá a máa ṣe ń tó ń ṣe kó gbé pamọ́ dáadáa kó o tún rí rí bọlẹ̀ kó o máa ṣe ń tó ń ṣe kó o kórí bọ ní òkúta kó o máa ṣe ń tó ń ṣe kó o máa fò nínú atẹ́gùn kó o máa ṣe ń tó ń ṣe wàá sẹ́rù qawlakum aw jahru bihi innahu. عليم بذات الصدور ọlọ́ni ọ̀rọ̀ yín tẹ́ ń sọ ẹ máa sọ jẹ́jẹ́ bó bá sì wùyẹn sọ sókè ọlọ́run máa ti ń rú wúyẹ́ nù báyà yín gan amọ̀síkọ́ sí ọ̀rọ̀ tẹ̀ sọ. ọlọ́run ọba súnmọ́ wa ju ká sọ̀rùn wa lọ. nínú àyà mi máa yalfidu min qawlin illa ladayhi raqibun atid. ó ní sọ̀rọ̀ kan àfi kí méjì ọbẹ̀ pẹ̀lú rẹ̀ raqib. àti ètò ńkọ dáadáa àti ètò ńkọ àìdá rẹ tòtò bá yé wa báyẹn adẹ́pọ̀ dọ́wọ́ wa o oníkàlùkù wa gbọ́dọ̀ bẹ̀rù ọlọ ọlọ́n súnmọ́ gbogbo bá a ti ṣe lérò lọ ó ń bẹ pàápàá gbogbo méjèèjì nínú àdúrà muhammed sallallahu alayhi wa sallam sàdúrà ó ní ربنا الذي في السماء تقدس اسمك ìrọ̀lú ẹlẹ́dàá wa tó ti pé òkè lókè gbogbo òkè lọ́wà taqaddas ismuk orúkọ rẹ̀ mọ́ púpọ̀ orúkọ rẹ̀ mọ́ púpọ̀ torí ẹ̀ ilé ìjọba ọlọ́run ọba ẹlẹ́dàá wa òkè gbogbo sánmà lọ́wà ẹ̀rí fìràwọn nàta ló ti ṣe jọdaràn tó kọńgá gbàgbọ́ kókè lọ́lọ́run bá wà fìràwọn náà sọ fún hámánà tí í ṣe mínísítà rẹ̀ olórí ikú kejì tó náà jẹ́ ike ọ̀nbẹ nù sábàbí orí ibú fìràwọn náà ó ní yá hámánà làálí àmàlùmọ́ àlùbáàbù. أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا قل وهامان bámi kọ́ àwọn àgàsọ̀ lórí àgàsọ̀ lórí àgàsọ̀ lórí àgàsọ̀ tí màá fún láti lọ wo ibi tí ọlọ́run sá wà. Allah ẹ bámi kọ́ àgàsọ̀ lórí àgàsọ̀ sínú sẹ́mà. téèfì lọ wo ibi tí ọlọ́run musa wà ọ̀daràn tí ọ̀pọ̀ ọlọ́run gbọ́ síbẹ̀síbẹ̀ ó tún gbà tí musa ti ti sọ ọba ń tẹ́ sánmà lókè gbogbo sánmà tẹ̀rọ àwọn ọ̀daràn bó ti dá bó ti tó ó tún ní máa náwó lórí lórí lórí làálí ilẹ̀ ń ilẹ̀ ọ̀gbọ̀n náà owó tẹ wá fẹ́ ná ń kọ́ bàbá òkò gbogbo owó tẹ ná ń kọ́ ẹ sì rò pé ń parọ́ subhanallah ẹ̀yin ẹwọ àwọn ẹranko tó bá ń sin ewúrẹ́ ó máa yí ẹ tẹ́bí bá pa ewúrẹ́ títí títí títí tí òró ń jẹ tẹ́ ẹ̀ fún ló ń jẹ tẹ́ ẹ dájú báwò wọlé ewúrẹ́ ọmọ àwò ọmọ àwò sọmọ ẹ àwò sọmọ ìwọ gan ọ̀daràn tó ọ̀pọ̀ lọ́wọ́ bá gbọ́.

anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsọ fún sàbí kàdínjẹ hussein hussein oní baba imran hussein oní baba imran hussein oní baba imran imran yìí baba rẹ̀. ṣe ń jẹ́ Hussein nígbà tó wà ń kékeré ẹ wo gba Islam anabi sallallahu alaihi wasallam sọ pé kam ilahan ta'bud ọlọ́run mélòó ló ń ọlọ́run mélòó ló ń sìn anabi anabi sallallahu alaihi wasallam bi léèrè bẹ́ẹ̀ qala sab'atun ọlọ́lọ́ méje ló ń àdéhùn <laughs> rẹ ti wà láyé ti ń bá wọn dégún ń bá wọn sọ̀rọ̀ ń bá wọn bọ bàtàlà ń bá wọn bọ ògìyà ń bá wọn bọ òsà kókó wọn bá tún kọtún ọdúnkù ń bẹ́ẹ̀nbẹ́ wọn bá tún kan òkè ìbàdàn ń lọ ọbẹ̀ wọn bá tún kan alátẹmọ ń bẹ́ẹ̀nbẹ́ wọn nàìjíríà limited ń tún bẹ́ẹ̀nbẹ́. ó ní méje lọ́lọ́dún ọ̀sán ó ní sítẹ́tún fil ard wa wahidan fis sama àbí sittatan fil ard wa wahidan fis sama mẹ́fà wà mẹ́fà wà lẹ̀ ọ̀kan wà lókè mẹ́fà wà lẹ̀ ọ̀kan wà lókè. Ànábì sallallahu alaihi wasallam ọ wa sọ yìí pé man li ragbatika wa rahbatika ta lẹ ẹni tó ọmọ ń sọ tó kòkòrò kó ṣe dáadáa fún ọ ta ló sì máa bẹ̀rù kọ́ máa rí ìyàlú ọ. ọ̀l alladhi fis sama ó lè tọ́ wà sánmà ni àmọ́ àwọn kúgbèkúgbè bẹ̀rẹ̀ orí ibú yìí òun ti mọ̀ pé wọn ò lè dá nǹkan kan sí fún un àwọn òòsà kúgbèkúgbè bẹ̀rẹ̀ orí ibú yìí òun ti mọ̀ pé wọn ò lè dá nǹkan kan sí fún un tí nǹkan bá dàrú tó bá dojú rú ètò wà sámà ló máa pè ok ó ti mọ̀ pé àwọn ti lẹ́lẹ̀ yìí àwọn ètò ọgbẹ́lẹ̀ yìí àwọn ètò wà tòsí rẹ̀ yìí wọn ò ní nǹkan kan tí wọ́n lè ṣe. ọ̀dà tó bá jẹ́ bẹ̀ kí ló wá dé dị tó ti máa ń gbé tó bá dá sìkò pájú tó bá dá sìkò ilé fi lọ kí ló dé tí ò ní jẹ́ kó nìkan lọ́ọ́ máa kí ló dé tí ò ní jẹ́ kó nìkan lọ́ọ́ máa pè tó bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá dá wa ó mú a dé èèyàn

onu wọn gbárí má wọn yìí sin lọ nǹkan míì tó sọlọ ni wọn ọbẹ nù àwọn èèyàn tó jẹ pé igi àtìpẹ ni wọn bọ ẹlòmíì tiẹ̀ ṣe tiẹ̀ márùn kọlọ òun nìyẹn ẹgbẹ́ nǹkan bẹ ọlọ́run ń gbé ká òun ò gbé ọká mọ ìwọ ń gbé ká à ó túmọ̀ sí mọ́ ẹlòmíì kan ọmọ nǹkan kò sí ní lójoojúmọ́ lọ́mọ àtọ̀tì gbogbo wájú ẹ̀ ọlọ́ọ̀tì ẹ̀ nù ẹlòmíì ọlọ́ọ̀tì ẹ̀ ìfẹ́ ẹnu náà nì tó torí de ẹni tí ń bọ́gi tí ń bọ́ ọ̀pẹ̀ ẹni tí ń pè yàn tí ń pàlejò nù ẹni tí ń pè màláìkà gbogbo wọn ọ̀sẹ̀ bọ́ ni o ẹni tí ń pa ọlọ́run ni a ń pè dípò ọlọ́run ọ̀sẹ̀bọ ni ọ́ nítorí pé ànábì kan ò sí ìránṣẹ́ kan ò sí tọ́lọ́run wá sílé ayé àwọn èèyàn lọ sí ìdìbò ọmọ jọ́sìn fún un sí Allah láti orí ànábì Nuh alayhi salam tóbi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá tó fi sáré Jésù. gbogbo wọn wá pe àwọn èèyàn lọ sí ìdí fún ọsẹ lọ kò sẹ́nìkan nu wọn tó sọ pé kó wọn máa sin sọlọ àfi bí wọn ti sọ jésù lọlọ tó ń torí di eléyìí kó o tètè kọ́gbọ́n tí o ronú rẹ kó tó di fún ọpalẹ̀ rẹ mọ́kò ńlẹ̀ nìkan kò sí nǹkan láti yàtọ̀ sí الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní sàlàyé fún wa bí ọ̀kan ṣoṣo ni Allah ọ̀kan ṣoṣo lọ́ba tó dá wa wọn náà yẹ kó ọmọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ò pé méjì torí tọ́lọ́run bá pé méjì ìwọ ò ní sí i. tọ́lọ́n bá fi lè lọ pé mẹ́ta ó ní bẹ́ẹ̀ nítorí pé ó ṣe é ṣe kó wu ọ̀kan nínú àwọn méjèèjì láti dá ọ kékejì ó sì má fẹ́ pé kọ́ wà ẹnìkan ò sì lè wún ìní ẹnìkejì tó ọlọ́run ọba kò sí nǹkan ẹlẹ́dàá wa ló ń sìn ó sìn nǹkan mí lẹ́yìn ẹ̀ ọjọ́ tètè wá ojútùú bọ́rọ̀ tiẹ̀ nǹkan mí tó àtọ̀tọ̀ lọ ló ń pè ló ń gbọ́ yẹn ọkàn lè máa tán rẹ jẹ pé irọ́ lọ́wọ́ bá tàn jẹ kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ sì jẹ́ ẹni tó jẹ́ pé ó ló ń pè ó pè nǹkan mí yàtọ̀ sí i. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء أإله مع الله لا لن تمن فيك ما تكرو فإن تنبنوا دام da الله الله هنا لمن تكرو ọba mi wà ń bẹ tó náà ń jẹ Allah ọ Allah kò sí fún ọ ń dúpẹ́ bẹ́ẹ̀ lómi fún ẹ ọlọ́run dá ọ ń sin ó yanilẹ́nu fún ẹ ọlọ́run gbàdúrà ẹ ò ń forí sọlẹ̀ fẹ́ lómi kí ló ti ọ kó ronú ara rẹ ronú ara rẹ àpèjúwe tó lè tí ó yí ọ oní àdìgbé bíbí ni wọ́n bí ọmọ rẹ ọwọ́ bí ọmọ rẹ tán o sì tọ́ ọmọ rẹ lọ ọmọ wa ti sí owó tí wọ́n ń pa yìí ọwọ́ ajẹ́pọ̀ ará àta ní owó sàánú ará àta ní owó ṣe dáadáa sí ọ̀ràn tí ìyá rẹ̀ ọ̀ràn bàbá rẹ̀ kí ni ìyá àti bàbá ọmọ sí wọ́n mọ̀ pé ọlọ́mọ alá láti dànù èmi bàbá èmi nìyá bẹ́ẹ̀ làwọn bàbá ṣé ẹ ní padà gbèsè báwo wá lọ lọ́rùn ẹlẹ́dàá ọlọ́run tó dá wa lati wa ọlọ láti sìn ọlọ́run tó dá wa ọ̀ wá ṣe díẹ̀ wọ́n ń ṣe nǹkan mìíràn tó yàtọ̀ ronú nítorí pé téèyàn bá ronú àá báwo ti lè dá mi màá ṣe nǹkan tó yàtọ̀ báwo bá ti lè dá mi màá ó túmọ̀ sí pé ẹjẹ́ àrònú jàmá o tí wọn bá débi tó ti sùn lálẹ́ yìí wọn bá da rẹ borí kó ronú ṣé bàbá rẹ lọ́dọ̀ ọmọ àbí ìyá rẹ wọn ọ̀dọ̀ àwọn kan ṣeré ni ní kí wọ́n dé ojú rẹ nígbà tó ti dé tán wọn náà padà pé I bàbá mi àbí àmì kọlọ dá mi ṣùgbọ́n àwọn ti sábà bí tí wọ́n fi délé ayé ókè ọba kan bẹ bàbá àti ìyá mi tó tún dé mi náà òun náà ní kí ni ẹlẹ́dàá gbogbo nǹkan torúkọ rẹ̀ ń jẹ́ òun la gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn rẹ̀ òun la gbọ́dọ̀ ọ̀dà àmọ́ àwọn kù díẹ̀ káàtó ó ní kálámà wọ́n yé sí lọ́ọ̀ torí kí wọ́n fẹ́ lówó èyí ń sí lọ́ọ̀ torí kí wọ́n fẹ́ lalú èyí ń sí lọ́ọ̀ kó lè bá àrílé kọ́ èyí ń sí lọ́ọ̀ torí kó lè bímọ èyí á máa ń sí lọ́ọ̀ torí pé ojúṣe èèyàn tí ọlọ́ọ̀ tó oníkọ̀ wálé ayé wá sí lọ́ọ̀ tó bá ẹ lówó tó bá wù kọ́ ọmọ nì tó bá wù lé fún ẹ tó bá wù kọ́ ọmọ rì lé kọ́ ọ tọ́ba wù yọ fún ẹ lọ́mọ tọ́ba wù yọ yọ ọ látàn tọ́ba wù yọ sí ọ látiwájú tọ́ba wù yọ sí ọ lérú ẹ̀yìn tọ́ba wù yọ ọga tọ́ba wù yọ yọ kúkúrú tábà wá pé ẹ mọ̀ ń sin mọ̀ ń sin mi lówó owó kìnnì owó òrékè kìnnì lóbi wá jẹ pé ẹnìkan ń tàn ọ jẹ pé tó bá ti darapọ̀ mọ́ wa ó máa lówó tó bá ti darapọ̀ mọ́ wa ó máa lọ́lá tó bá ti darapọ̀ mọ́ wa ó máa ga òyìnbó kúkúrú náà lọ́wọ́ àbọ̀ wá pé ẹni kúkúrú lọ́lọ́mọ akọ́ jẹ olùsí ló kù tọ́lọ́mọ akọ́ òní ní kankan rọ́lá. eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba la gbọ́dọ̀ sí àríṣe àríṣe ọlọ́run la gbọ́dọ̀ sí àríjẹ àríjẹ ọlọ́run la gbọ́dọ̀ sí arímọ́tògùn arímọ́tògùn ọlọ́run la gbọ́dọ̀ alọ́ta alọ́ta ọlọ́run la gbọ́dọ̀ sínú kọ́ńtẹ́ǹtì pé kí náà lọ gbọ́ta rẹ̀ ẹgbọ́rọ̀ sádùá rẹ̀ kí náà gbọ́ta rẹ̀ wáyà bàbá rẹ̀ lọ́ta rẹ̀ bàbá ní kí náà jó bàbá ẹ̀ kí náà lọ gbọ́ta rẹ̀ màmá ẹ̀ lọ́ta ẹ̀ oní kí náà jó yẹ ẹ̀rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. tó lábẹ́ òfin ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ti mi dá àlùjáde ní ìsìtẹ́ èèyàn lásán àbí torí kí wọ́n lè máa jọ́sìn fún gbogbo tó ti torí rẹ̀ wá láyé ìní kò lè sin lọ́n ètò kò lè sẹ́ lọ́n ètò kò lè máa ṣe ra nǹkan máa ṣe régbè wọ́n máa ṣe rádaràda pálapàla káyé ètò ìtọ́lọ́ ti torí rẹ̀ dẹ́ nìyẹn ọ̀dọ́ kò lè bá wa tẹ̀sí ni ètò kò lè bá wa tẹ̀sí owó ilé ayé nǹkan ilé ayé tí ọba ti ràn ọ́ lọ́ láti sin lọ́n àdánwò lò kí láǹfààní owó tó kó jọ tó sí lọ kí láǹfààní ọlá tó onítọ̀nsẹ́ lọ nítorí pé tá a bá ní nǹkan ilé ayé tá a sí lọ ó ti di àdánwò ńlá torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà là á gbọ́dọ̀ sùn Imran ibn Hussein ó ní ọlọ́run méje lòún sìn mẹ́fà ń bẹ ńlẹ̀ ọ̀kan ń bẹ ní sàmà anábìá ni wọ́n tó rọ́kẹ́ sẹ́tà. fáwọn mẹ́tẹ̀ẹ̀fà tó wà ńlẹ̀ ti o wà àbúdí lẹ́ni fi sẹ́mà èyí tó wà sẹ́mà ní kọ́ ọmọ ẹ̀sìn wà á na ọ̀hánlémùká wà á na ọ̀hánlémùká dàwátẹ́yì èmi ò fi àdúrà méjì màá fi mọ́ fa asilámà alḥusayn lọ́ba gbẹ̀sì islam wà á lẹ́mọ̀ hùn nàbí yìí sọ́lọ́láhu alayhi wa alihi wa sallama an yaqul. anabi wa kọ ládùá yìí allahumma alhimni rushdi waqini sharra nafsi àdúrà ńlá lélẹyìí allahumma alhimni rushdi waqini sharra nafsi ayakele yìí wà bẹ́ẹ̀ nù àdúrà tí gbogbo mùsùlùmí àwọn àti lójoojúmọ́ allahumma alhimni rushdi waqini sharra nafsi ẹ gbogbo wa ti ha. اللهم ألهمني رشدي وقني شر نفسي والله أتوالى اللهم ألهمني رشدي اللهم فنامي مامي فنامامي رجنسنا وقني شر نفسي لامي nínú aburú ẹ̀mí mi sẹ́mi ọ̀pẹ́ mi wá ó máa ń kó wa lọ sí ti ti ọ̀dà ẹ̀mí wọn mọ̀ fà wá lọ sí ti bá ti torí ibú gbà mí ọlọ́ọ̀nìkan lọ́ka pẹ̀lú torí ẹ̀ àwa ń bẹ náà lami sọ́mi níbi aburú ẹ̀mí àdúrà yìí ọ̀yẹ́ kí gbogbo wa ká fi fún àwọn àdúrà tá a bá máa tó allahumma alhimni rushdi wa qini sharra nafsi allah ọmọ yẹn sọ ti ẹni o ẹrí nǹkan ọ ìdírí ìta ẹrí nǹkan mẹ ìgíta ni ọ̀la pọ̀ ẹrí nǹkan mẹ. اللهم الهمني رشد وقني شر نفس ما بعد ديالي رلا لا أو باوي أبو كنياو اللهم إيه عبد الرزاق بوي كابو يقول لهم سمع يقول كيري اللهم هرين كمبر àdírí tú àkàrà tú ẹkù Mu'ad sharra jẹyì Muhammadu ẹrí nǹkan mọ àti ìdíje ó ti dàrú ọwọ́ àdìwọ̀n lù ọ́ wíkà kọ́ Allahumma. èzé aláwọ̀mọ̀ náà ibrahim abdulsami aláwọ̀mọ̀ irú ròǹbòrò àbẹ́ ẹ̀rí gbàgbà èsì yorùbá ń pè ní irú ròǹbòrò nìyẹn aláwọ̀mọ̀ àní ibrahim ọmọ abdulsami ọ̀yà wà abdulhayi aláwọ̀mọ̀. ẹ̀rí nǹkan mọ̀ bẹ́ẹ̀ rí nǹkan mọ̀ tán jáánù fà allahumma alhimni rushdi waqini waqini sharra nafsi báyìí la nabi wa muhammad sallallahu alayhi wa sallam ilọkọ. arákùnrin yìí ní àdúrà méjì allahumma alhimni rushdi waqini sharra nafsi tẹlẹ yìí náà ó ń bẹ nínú àwọn àdúrà ilé ìtọ́jú kí gbogbo wa ká mójútó lójoojúmọ́ àdúrà kan náà tún wà sanabu muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ ali ibn abi talib radiyallahu anhu. kọ́ máa ṣe lórí gbogbo àdáwọ́lé rẹ̀ a nílé rìlíìsì eléyìí lónìí torí ìta rìlíìsì gan ẹ̀ ha àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kéèyàn sì máa ná nǹkan nàkúnà kọ̀dá o kí ẹ ná nǹkan nàkúnà báwọn tí ò ní wúlò tòun o ah, ha tí arúnà bá kọ ẹ àwọn tí ń ṣe agbọmọgbè lẹ́yìn àwọn kan máa jẹ ní ìjọ ọ̀rẹ́ Ibrahim méjì ọlọ́mọ olùkọ́ ẹ̀rí nọ́mbà Muhammadu ìrọ̀lá bí kí n gbá ẹnu ẹ̀ ayálé kọ̀ọ̀kan ẹ̀rí nǹkan bá mọ́mù àmímì àmímì kí ni màlẹ́kà fẹ́ kọ́ ni Allahumma Allahumma Jibrila gbogbo àwọn sábà àwọn olódò nìyẹn Jibrila Jibrila ẹ̀rí nǹkan bá tẹ́fà tìrì táwọn èèyàn bá máa ń ta sẹ́yìn ní ta sẹ́yìn sẹ́yìn àmì báwọn olódò nìyẹn àbí òye wa ẹ má bí mi léèrè fún mi dáhùn ìtumọ̀ rẹ̀ àwọn mọ́sálásí ní wájúwájú yẹ àwọn rẹ́dì láti kàn àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ wá bá ní wo náà yìí káfí lójú àwọn ọmọ tí ń ká sẹ́yìn tọ́ allahumma alhimni rushdi waqini tọ́. عبد الملك ẹ̀rí nǹkan أو واوي wá صح ويقول عبد الملك orúkọ مانتوس kọ mantos eré ti kọ orí ẹ tọ́jọ́ bá ẹ má ti dárí ìdíje omi ká dúró lórí sábà àkọ́kọ́ anábìyàn sallallahu alaihi ìgbà tí ó pe arákùnrin yìí fẹ́ràn kí n ti ń ṣe gangan ní wọ́n fi bá a sọ̀rọ̀ ń sin ọlọ́run méjì òun gangan fúnra ara rẹ̀ sì mọ̀ pọ́kàn wúlò ju gbogbo yòókù lọ mẹ́fà yòókù they are just rubbish ẹyọ kan ló wúlò ah, kí ló dé tó ní sẹ́mọ lórí ètò wúlò kó ba àwọn rubbish sílẹ̀ fún rubbish nítorí tẹ̀lẹ̀ àwọn náà àgbọ̀dọ̀ kúrú ẹnu rẹ̀ níbi àtìkú káàkiri tẹ̀sán islam nítorí pé kẹ́yìn ọba pẹni tí èsè mùsùlùmí tẹ̀sán islam ó ń ṣetán láti pè yín pé kẹ́yìn náà dìde dèrè ìbẹ́ yìí náà rí ní káàkiri tọ́ ẹ kẹ́yìn ó pè tẹ̀sán islam ìgbà tẹ́yìn jáfara wọ́n máa pè yín pé kẹ́yìn náà wá sí kébé torí délé mùsùlùmí wọn àgbọ́dọ̀ tinú láti pè yàn tẹ̀sán islam eléyìí ò sì sínú nǹkan pé kí ni kí ló dé tó ń pè tẹ̀sán islam kí ló dé tó ń pè tẹ̀sán islam wọ́n fẹ́ wọ́n náà ṣe wọ́n fẹ́ wọ́n náà òun ọ̀fẹ́ wọ náà àjẹpẹ́ abúlé tẹ̀sí gba islam kó lè bá gba islam kó lè bá a lọ pípé ni wọ́n sọ àwọn bàbá wa tí àwọn bàbá wa fi di mùsùlùmí pípé náà sọ bàbá bàbá bàbá bàbá bàbá wa tí wọ́n fi di mùsùlùmí pípé làwa náà gbọ́dọ̀ pẹ̀lú mi tí ó fi di mùsùlùmí sọkọtínù kan títí tọmọ àtinú tó nílò pé ẹsẹ ńgbà tètè pọ gbádùn ẹni tí ń pè yàn gan pé kí wọ́n wá jókòó dì wọ́n lọ gbà lórí rẹ́díò wọ́n ń ké lórí rẹ́díò kátó wá pẹ́ni tó fẹ́ pè yàn pé wá wà lùdánà má wọ̀ náà wá wà lùdánà má wọ̀ náà tó wá lè tì ọ́ lẹ́nu ọjọ́ bó ti ti jẹ́ gàrí. tọ́ Allahumma alhimni rushdi wa qini sharra nafsi. tọ́ nínú àwọn àmì tó wá nínú àmì dábìdá nàbì Muhammad sallallahu alaihi wasallam àti dábìdá àwọn sàhábì rẹ̀ mọ̀ tó ti wá nù àwọn tírà tó síwájú annahum yasjuduna bil ard wa yaz'umuna anna ilahahum fi as-sama' ẹ máa gbọ́ nù ròyìn àwọn mùsùlùmí o yasjuduna bil ard àwọn forí kalẹ̀ tẹ́ẹ̀rí mùsùlùmí kàdé forí kalẹ̀ kò sí o ó burú fúlàn forí kalẹ̀ fún ni àbí Allah. Allah ẹni tó bá wá kọ̀ láti forí kalẹ̀ fún Allah yóò forí kalẹ̀ fún kàmi ẹnikẹ́ni tó bá kọ̀ láti forí kalẹ̀ fún Allah yóò forí kalẹ̀ fún kàmi ẹni tó náà forí kalẹ̀ fún kàmi tó yàtọ̀ sí Allah tó wọn á forí wọn á sì sọ pé lókè gbogbo nǹkan mọlọlọrun ẹlẹdàá wa òkè gbogbo sọmọ òkè gbogbo sọmọ Abu Dawud rahimahullah ó gbé àdìsí kan jáde nínú tírà rẹ̀ igbó anabi Muhammad sallallahu alayhi wa sallam oní innama bayna sama'in ila sama'in masiratu kada wa kada dájájú láàrin sámà kan sí sámà kan ìrìn iye ìgbà báyìí sígbà báyìí níbẹ̀ láàrin wa láàrin sámàkà sí sámàkà nínú hadith mi ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún níbẹ̀ láàrin sámàkà sí sámàkà five hundred years dábàá fi dé sámàkeje ìrìn ọdún mélòó nù three thousand five hundred years ó tún ti bẹ́ẹ̀ lọ nítorí pé láàrin sámà sí sámà five hundred years láàrin sámà mi sí sámà mi five hundred years láàrin eléyìí náà sómi five hundred years anábì wa sọ pé gbogbo sámà kọ̀ọ̀kan ní nípa rẹ̀ òun náà jẹ́ ìrìn five hundred years sámà kan ní àlàfo wà láàrin rẹ̀ sí sámà mi five hundred years ní nípa sámà kàkà five hundred years ó dé lò one thousand years àjẹ́ pé three thousand five hundred years dáńsọ yẹn ó dé lò ó di seven thousand years lọ́ba lọ sí sámà kejì ah, èèyàn gbà ó ti kú kú kú kú kú kú kú seven thousand years wọ́n kẹ́ bí táàgì lóò sí mọ̀ bóyá ó lò seventy à ń sọ̀rọ̀ seven thousand years torí di eléyìí eléyìí ni bí sámà ti jìnnà sí wa tó ọlọ́run bá wa ń bẹ lókè sámà keje sámà méjèèjì subhanallah tó. وفوق ذلك العرش إنه حديث ní سما sámà méjèèjì òkun láwà bẹ ọwọ́ àlókè sánmà méjèèjì wa fawqa dhalika al-'arsh lórí òkun yìí báyìí làtọ Ọlọ́run ọba wà wallahu subhanahu fawqa dhalika Ọlọ́run ọba wa ọba mímá òun abẹ lókè àgọ láyìí ní òkè sánmà méjèèjì kí ló wà bẹ́ẹ̀ òkun ńlá lókè òkun láyè àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa ní òkè àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ọba ọlẹ́dàá wa ọlọ́ ajẹ́bá wọn wọn àdìsí wọn ọ̀rọ̀ wà lórí wọn tí wọn fẹsẹ̀ rìn lẹ̀ àbí wọn fẹsẹ̀ rìn lẹ̀ tó gbogbo orú àwọn eléyìí wọn bẹ́ẹ̀ nu àwọn olùmọ̀ wa kò lórí àwọn tẹ́lẹ̀ kò àwọn aṣíwájú wa rèé wọ́n sì gbà wá ẹnu wọn kò lé lórí tọ́ wọn ò sọ pé kò rí bẹ́ẹ̀ wọn ò sì tún tùkùtù wọn ò yín lọ́rùn wọn ò fún tùmọ̀ kí tùmọ̀ torí ẹ̀ àgbàgbọ́ bẹ́ẹ̀ àwọn náà gbàgbọ́ wọn bí imáàmù Malik léèrè wọn ni Aba Abdillah Ar-Rahman ala al-arshi كيف استوى <coughs> أني وإمام مالك آية سواء من سورة طه lọ́sọ̀ pé ọlọ́run ọba aláàánú ti lọ òkè àgọ́ ọlá rẹ̀ ló ti dọ́gba lé báwo ló ti tètè dọ́gba yìí faqal máàlìkù dáhùn pé al-istiwa'u ghayru majhul títí dọ́gba yìí ti ń dáhùn àtúmọ̀ rẹ̀. والكيف غير معقول باولو تتدقى لا كيو لما والإيمان به واجب كتب أقوكو تدقى لك أقول أرنكا أراني والسؤال عنه بدعة كما بيري باولو تتدقى أنكا أدادالني ثم أمر بالرجل فأخرج مالك واقع تكو أكبجاري أكبجاري إن يابو pẹ̀lú ìjẹba àwọn sẹ́ni kan náà bá béèrè béèrè kí béèrè ẹgbẹ́ ẹgbẹ́ jáde kálukú sinmi torí pé ń béèrè ntí kò tọ́nà fún wa láti mọ̀ báwo lọ́lọ́run bá o kó lọ́wọ́ rẹ rí ẹgbẹ́ béèrè bá a nítorí lè mú wa dáhùn béèrè yẹn oníkọ́jà pa àrírí àti rírí ẹnì kan ò sí rírí kó ròyìn rẹ̀ wa fẹ́ sọ pé ọwọ́ ìtumọ̀ rẹ̀ pamọ́ sí wa báwo lọ́wọ́ rẹ̀ rí làákà ò lè mọ̀ kágbà gbọ́pọ́ lọ́wọ́ ọ̀ràn yẹn ni ká máa ṣe béèrè nípa báwo lọ́wọ́ rẹ̀ rí àdáda rẹ̀ ẹni ibú ni ọ́ tàbí ọjà ló ti ṣe jẹ́ mẹ́rin ẹ̀rí fáwọn aṣíwájú wa rere wọ́n ifá yìí lẹ̀ fún rọ́bìṣì wọ́n ifá yìí lẹ̀ fún nọ́ọ̀sẹ̀nsì. malik gbọ́n jáde onye omi tí ọ̀dà ó ní wọ́n gbọ́n jáde ẹran tí ọ̀dà bẹ́ẹ̀ tọ́ nínú àwọn ìròyìn ọlọ́run anáwó mọ̀tẹ́kẹ́lẹ́ mọ̀nbíkẹ́lẹ́ mẹ́kàdín onáà ní pé sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ láti láéláé lọ́lọ́wọ́ ti máa kò sì yé إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون àti ọlọ́run tó gbogbo ń tọ́lọ́run bá ń fẹ́ kọ́ sẹ́ kò ju kọ́ sọ fún kíkọ́ sẹ́ kó sì máa sẹ́ lọ. ọ̀rọ̀ ọlọ́run ó máa ń mú kẹ́ni tó bá fẹ́ gbọ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ anábì Musa gbọ́ torí ẹ̀ láti ń pa anábì Musa ní kíni Kalimullah ẹni tọ́lọ́run ọba bá sọ̀rọ̀ ọgbọ́ tààrà. láì jẹ́ pé gàgà ń bẹ láàrin rẹ̀ àtọ́lọ̀ màláìka Jibril òun gbọrọ gbọ́rọ̀ láì jẹ́ pé gàgà ń bẹ láàrin rẹ̀ àtọ́lọ̀ bákan náà àwọn ẹni tó bá tún yọ̀ǹda fún nínú àwọn màláìka àtàwọn àwọn náà tún tààrà ha ọlá ńlá ọlá ńlá ni kéèyàn gbọ́ ọ̀rọ̀ lọ kéèyàn gbọ́ ohùn ọlọ́run ẹlẹ́dàá ọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé kọjọ́ra wọn ẹni tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tààrà àti ẹni tó gbọ́ láti ẹnu ẹni tí wọ́n kọ́ gbọ́ àti ẹni tó gbọ́ láti ẹnu ẹni tí wọ́n fi ránṣẹ́ sí torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run tó ń sọ rọ́sọ̀rọ̀. فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات ọlọ́run láwọn aránṣẹ́ ni ẹ a ti ṣe àgbéga fáwọn apá kan lórí apá kan ń bẹ nu wọn tó bá fẹ́ mọ lọ́wọ́ àgbéga tá a ṣe fún wa ẹni tọ́lọ̀ ń bá sọ àgbéga ńlá ni àgbéga ńlá ni wọn náà wá sọ pé ọlọ́run bá mi sọ̀rọ̀ ah ọlọ́run bá mi sọ̀rọ̀ látara àlùkùránì mi ò gbóhùn ọlọ́run kọrọ pé wa àmọ́ anabi musa ọgbọrọ lọta wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahya aw min wara'i hijabin aw yursila rasula fayuhiya bi idhnihi ma yasha kò sí fún èèyàn ike kọlọ ọkọ sọ̀rọ̀ tààrà ẹ àti kò fi wáyé ránṣẹ́ sí ọ àbí kọ rán ránṣẹ́ yóò fi wáyé ránṣẹ́ sànàbí

sọláàtì àádọ́ta sọláàtì ọlọ́run wa dínkù ó dínkù ó dínkù ó dínkù mélòó wọn dínkù forty five ó fi wá sẹ́kù five táwọn èèyàn mójútó five náà àbí wọn mójútó ọ̀daràn lọ́pọ̀ nínú fifty wọ́n mú forty five kù five tó tún kù náà ń bọ́ àwọn ọ̀daràn tó pọ̀ ọlọ́hìn mú fèèlè á òdodo làǹdàbí musa sọ. So ó tún ní fáìfù náà pọ̀ because ìtọ́lọ̀ fi rán sáwọn ọmọ Israẹli kò tó fáìfù wọn ò sí táwọn èèyàn tí ó lè sí ànábì wa lọ́wọ́ sọ pé no going back fifty minus forty five remaining five kí n tún wá lọ sọ pé ya rọ́bì ẹ tún mú ká ah, ọlọ́mọdé ẹni tí ọba ti dé iná dára mo rò pé gẹ̀ẹ́sì rẹ̀. tó fi sọlá ti ráre ọlásọ dápọ̀ wà lásọ ńlá abẹ́rẹ́ rí nǹkan mi Ramadan náà dé lóde mùsùlùmí ọ̀daràn jọmọ àjẹndé mùsùlùmí ọ̀daràn ìdí jẹndé mùsùlùmí ọ̀dágun gbogbo eléyìí kò síbi tó lè ẹni tí ò bá fi yóò fi gbogbo nǹkan ráàyè nínú ìgbà ìgbà tó lọ́wọ́ bí sọmọ ọlọ́run bá sọ̀rọ̀ anabi náà kọ́ kalimullah anabi wa muhammad sallallahu alayhi wa sallam kalim allah kalim bimacna alladhi kallamahu allah ìtumọ̀ rẹ̀ nígbà ní tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tọ́ bákan náà nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ onígbọ́lọ́ ọbọ̀ bá wọn mú ní sọ̀rọ̀ tó bá dídọ́ gbé dàgbé yàrá àwọn náà bọ́ lọ sọ̀rọ̀ ọlọ́ọ̀dà kò sí wa lọ́kàn nínú wa ọlọ́run ọba yọ̀ǹda fún wọn wọn ó sì lọ bí ọlọ́run ọba wò ọlọ́run ni wọ́n kẹlẹ́mọ lọ́ọ̀hún Musa tẹ́kẹ́lẹ́ máa ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ talọ́ba ẹnìkejì sọ̀rọ̀ ọlọ́run lọ́ba Musa sọ̀rọ̀ kí ẹ ti pé Musa bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ni bọ́lọ̀ sọ̀rọ̀ ń kí ni bàbá ránú pé bọ́lọ̀ sọ̀rọ̀ ó ti dàjẹ́ pé bàbá ara mi ta bá wò mùsùlùmí sí káfìrí káfìrí ọ̀lọ́nà tó fi lè bọ́ lọ́sọ̀ ẹni tí wọ́n ti sọ láti nìkan ní rọ́lọ́n bá sọ̀rọ̀ nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal musalli idha qama yusalli fa innama yunaji rabbahu falyanzuru ahadukum kayfa ń dúró tí ń ṣe ní ń bọ́ lọ́wọ́ ń eléyìí ò sí fẹ́ nìkan àfẹ́ tí má ti sọ̀lá àti. tọ́ lẹ́yìn eléyìí ọlọ́wọ́n bá ní yá Musa inni istafaytuka ala an-nasi bi risalati wa bi kalami ìwọ Musa mo ti sọ ọ́ lẹ́tà lórí àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ tí mo fi rán àwọn iṣẹ́ tí mo fi rán àtàwọn ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ. ní ti Musa fi yàtọ̀ sí gbogbo èèyàn ọlọ́run fi fẹ́ràn ó sì bá sọ̀rọ̀ ajẹ́pẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́run ọba wa ọlọ́run minhum man kallama Allah ọ̀nbẹ́ náà àwọn anábì ọlọ́run tọ́lọ́run bá sọ̀rọ̀ ọlọ́run sọ pé ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijab ọlọ́run sọ pé falamma ataha nudiya ya Musa ní ìgbà tí Musa alayhi salam tó débi iná tó sì ti sọ ọnù tó tutù mú ó ní adágún ẹjọ́ dèmí bíi báyọ̀ inni anastu làálí آتيكم منها بقبس أو أجد أو أجد على النار هدى ẹdúró dèmí níbí bóyá màá bá yín rí ògùn náà mú wa níbi iná tí mo rí lọ́ọ̀kan yẹn àbí màá ti ẹ̀rẹ́ ni fi ọ̀nà mà wá nígbà tí mo bá débẹ̀ wọ́n ní nǹkan ìyàlẹ́nu ó Musa nìkan ló rí ìmọ̀lẹ̀ yìí ìyàwó rẹ̀ orí àwọn ọmọ náà orí wọn nítorí pé lẹ́yìn nùúrù nùbò wà ìmọ̀lẹ̀ jíjà nàbì ànábì ọlọ́ọ̀ nìkan ló lè rí èèyàn ya pẹ́rẹ́ ò lè rí tọ́ ànábì Musa alayhi salam wá débẹ̀ níbi tóoru sẹ́yìn náà nígbà tó débẹ̀ ọlọ́wọ́n bá bá pè é falamma àdáhà ní ìgbà tí Musa débi náà yìí. نودي يا موسى أقي بكي وموسى النداء ويا كلام النداء هو الكلام بصوت مرتفع أردت pẹ̀lú pa gbóhùn sókè ni wọ́n ń pè ní nìdá yẹn ni kọ́lọ́ a máa sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́run a máa sọ̀rọ̀ tí ò jẹ́jẹ́jẹ́ a máa sọ̀rọ̀ ní pẹ̀lú ohùn tó lọ sókè gbogbo ẹ̀ lọ́lọ́run bá máa sọ. nùdí yaya musa wọ́n pè pé musa inni ana rabbuka èmi lọ́lúwa rẹ̀ náà ọlọ́run bá bá sọ̀rọ̀ for the first time àkọ́kọ́ tọ́lọ̀ ti ṣe àgbéga fún musa oníkọ́lọ̀ ń bá sọ̀rọ̀. sọ́kìlá àlẹ́ ìka bọ́bá tààrẹ méjèèjì sílẹ̀ ẹ̀dùdẹ̀dẹ̀ bọ́bá tààrẹ méjèèjì sílẹ̀ ìnẹ́kẹ̀bí lọ́ọ̀dẹ̀ mọ̀kọ́dẹ́sẹ̀ wá èyí tó má lọ wáyé. o dàrẹ́ lẹ̀ wọ́n máa tẹ́ kẹ́bi yẹmí nìkan ya Musa kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ tún yẹn ti ma àmọ́ lọ́wọ́ bá tó tún bí yẹn ọ̀rẹ́ ìyá àbáyé kọ̀pá mi ni àtẹwọ́tẹwọ̀ àrẹ ìhà wọ́n máa fẹ́ yín Wa rẹ̀ bí ha àlẹ́ ọ̀gánẹ̀ wọ́n máa ń dá koríko fáwọn ẹran ولي فيها مآرب أخرى مثل ما فاني من ما في قال ألقها يا موسى قال نتصله فألقاها موسى بقى فإذا هي حية تسعى فقبل تنسى تنري له موسى فتولى قال خذها قال نمو سنعيدها سيرتها الأولى ula àdàpadà tí kò ti wà tẹ́lẹ̀ gbogbo ilé ọ̀rọ̀ lọ́lọ́run bá sọ tààrà. torí ẹ Musa kalimullah rọpa alayhi salam tọ báyìí la nàbì Musa alayhi salam ọlọ́run bá sọ wípé ọlọ́run tó ń bá sọ̀rọ̀ ó ní inni ana Allahu la ilaha illa ana fa'budin èmi ni Allah kò sí ọba mi tọ́tọ́ láti fòtò tó jọ́sìn fún àfẹ́ mi nìkan ẹ̀mí nìkan ní kọ́ ọ̀yá amáàdì kò sì tọ́ kẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀ tí ì bá sọ̀rọ̀ kẹ́nìkan sọ pé ìnáni ànàlọ́ èmi ni ọ̀lọ́ kẹ́nìkan bá sọ̀rọ̀ ẹ̀ lórí ọ̀yà ni ẹ̀rí fìrà àwọn àtọ̀ sọ̀rọ̀ ẹ̀ síbẹ̀ ẹ̀rí tó ṣe ana rabbukumul a'la olólùwà ìtọ́gà síbẹ̀ nínú òkun ńlá nígbà tí ikú wa dé fìrà ọ̀nà rárá amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu isra'ila wa ana takin malayika jibril ni tó kú anabi sọlọlá àtẹnà bẹnbẹ jọ ẹ tí mo gbé ẹ tí mo tí a máa bò lẹ́nu pé wọ ọ sọ pé olóhùn wa gbàgbọ́ pé mi láti fòdòdó àfi dáhùn èmi náà tó di mùsùlùmí rà alẹ́ ọ̀kadà àfẹ́ ìtọ́kadà ìgbà yìí làárọ̀ inú òkè fìràwọ̀ náà ìgbà yìí làárọ̀ bàbá ìgbà yìí làárọ̀ ó ṣe ti gbàgbọ́ tẹ́lẹ̀ torí di eléyìí eléyìí túmọ̀ sí wípé tí ì bá ṣe Allah ẹnìkan ọ̀gbọ́dọ̀ pera rẹ̀ ní Allah Abdullahi bin Mas'ud radiyallahu anhu oní idha takallama Allahu bil wahyi sami'a sawtahu ahlu as-samaa tí ọlọ́run ọba bá ń sọ̀rọ̀ nípa atẹ́ tó fẹ́ fi ránṣẹ́ gbogbo àwọn ẹni tó wà sọ́mọ ọmọ fún wọn lọ. ṣùgbọ́n àdéhùn yìí wá àdéhùn yẹn wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àṣọ̀rọ̀ níbo ni mímú nàá sóòlù máa ń tẹ̀sẹ̀ lẹ́nu sọ. àdéhùn yìí tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àṣọ̀rọ̀. abdullahi ọmọ onayin onáàgbà ìgbàwọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ànábì muhammed sallallahu alayhi wa sallam oni yaxshuru allahu alqaladiqa yawma alqiyam ọlọ́run ọbọ kọ àwọn ẹ̀dá jọjọ gbẹndé alqiyam curaatan ní ìhòòhò xufaatan láì ní bàtà lẹ́sẹ̀ burla pẹ̀lú àdọ̀dọ̀ nídìí bóhùmá láì jẹ́ pé wọ́n lọ́gbẹ́ lára fayona adéhìm ọlọ́run wa képe wọn lè sọ́ọ̀sì pẹ̀lú òun kan. يسمعه من بعد كما يسمعه من قرب ẹni tó dènà gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ náà ti ṣe gbọ́ ṣùgbọ́n ẹni tó dènà gbọ́ bí ìwọ tó súnmọ́ náà ti gbọ́ ẹnìkan ò ní gbọ́dọ̀ ẹnìkan lọ. ọlọ́run á sọ pé anal malik èmi ni ọba anatẹ́gíyàn èmi lọ́ba tí ó tẹ̀sán èmi lọ́ba tí ó tẹ̀sán kí ẹ ti pé kò bímọ ó bí ẹ̀sán rọ́bìṣì tí o bá máa ń sọ yẹn o bí ẹ̀sán dáníyàwó tó bí ẹ̀sán ṣe gbogbo rọ́bìṣì yẹn má bá wọn sọ ọ̀rọ̀ ẹ̀ o ọlọ́run ọba òbí máa yàn pọ̀ òbí kò bí nǹkan kan al-a'imma àwọn ni wọ́n gbà wá ni wọ́n gbà wá àwọn olùmọ̀ nípa hadith níta nílò ń bẹ̀ wọ́n fayunadihim bi sawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qaraba ọlọ́run ọba òkè wá pẹ̀lú òun tẹ́ni tó jìnnà gbọ́ bí ẹni tó súnmọ́ kùsì gbọ́ nínú àwọn ìgbà wa mi ní alẹ́ ẹjọ́ tó rí náà yẹn fẹ̀hẹ́rẹ́sì ọ ó ṣe ní lẹ́rù amínà àìrúbà rẹ̀ wá pé yá musa ìrẹ́ musa fàájà bẹ̀sẹ̀ ríyà musa bá náà sọ́wọ́ lẹ́ni tó ṣe pé ọ̀nà àbáyọ lára ohun tó yẹn. ọ̀kọ́lẹ̀ lẹ́bẹ̀yì kẹlẹ́bẹ̀yì mọ́jẹ́pẹ̀ rẹ lẹ́yìn jíjẹ́pẹ̀ rẹ mọ́jẹ́pẹ̀ rẹ lẹ́yìn jíjẹ́pẹ̀ rẹ asùmáwò sọ̀wùdẹ́kà wọ́n ń gbóhùn rẹ wọlé ọ̀rọ̀ màkànà èmi ò sì rí ibi tó ọ̀wà fàáyínà ẹ̀ńtà ń bọ̀ lọ́wà ẹ̀nàbì musa sọ bá ọ̀kọ́lẹ̀ ọlọ́run wa sọ pé ana bọ̀ kọ́kà òkè rẹ mọ́ wa wa amamaka àtiwájú rẹ wà á yẹmi níkà mọ̀ ń bẹ lọ́tún rẹ wà á ń ṣe máa níkà mọ̀ ń bẹ lọ́sì rẹ wàhálì wa ẹ̀

ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ọba mi rí muka asmau sọ̀rọ̀ wọ́n ni mò ń gbọ́ amkẹ́lẹ́ murasúlì àbọ̀rọ̀ ránṣẹ́ rẹ̀ màláìkà ọ̀là ọla miya musa ọlọ́run ni rárá èyí sọ̀rọ̀ malaika ọ̀rọ̀ mi ni wọ́n musa ń gbọ́ ọlọ́run eléyìí túmọ̀ sí pé oṣù ọlá ńlá lánàbí wa Musa alayhi salam látàrí kọba sọ̀rọ̀ ọ̀ràn ẹ̀yàn tiwa ní ká gbàgbọ́ pé ta ni Ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bó ti ní gbogbo ìgbà tí ìgbà tó bá fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ti tayọ pápọ torí pé tí gbogbo òkun àgbá ńlá yìí tó kò fún méje kù táwọn bá tàdá gbogbo ilé tá a fẹ́ fi kọ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba níbi tọ́pọ̀ dé á máa kọ́ títí títí gbogbo omi òkun ọ̀gbẹ ọ̀rọ̀ ọlọ́run ọba òsì ní ta subhanallah yìí kọ́rọ̀ ọlọ́run alukurani lásán atawurata lásán alinjila lásán azabura lásán sohobo ibrahim sohobo musa lásán àtàwọn tíra mi ta mọ arọ ọ̀rọ̀ ọlọ́run làwọn wọ̀nyẹn èyí gbogbo ọ̀rọ̀ ọlọ́run èyí gbogbo ọ̀rọ̀ ọlọ́run tọlọ sọ ni. إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون àti ọlọ́ọ̀ fún gbogbo ńdọ́lọ́wọ́n bá bá ń fẹ́ kọ́sẹ́ òun náà ní kọ́ sọ fún pé kọ́sẹ́ ó sì tẹ̀ torí ẹ̀ ìgbà tó dìde dúró kó ń fọyà fún ọlọ́run lọ́bọ̀ ọ̀lọ́ ìgbà tó jókòó fún rẹ̀ ìgbà tó náwọ́ kó fún mi ìgbà tó káwọ́ kó kó fún mi everything nínú ilé ayé yìí. Ah, ọ̀rọ̀ ọlọ́run pọ̀ tá a yọ bá o gbogbo ń tá a bá fẹ́ sẹ̀ àti ẹwà náà ló pé kí nǹkan náà ṣe kí ni kọ́ sẹ̀ kó sì máa jẹ. torí akramakumullah àwa náà yà dára pọ̀ pẹ̀lú tọ́lọ́run ròyìn ara rẹ̀ àwọn ti máa ròyìn ọlọ́run pẹ̀lú orí fífò ròyìn ọlọ́mọ tó àmà sọ̀sọ́kúsọ tó àmà wíwèkú látàrí pé wọn kúkú mà náà òdó ti pọ̀ odò wa ti pọ̀ jù kéde kéèyàn lè wá mọ̀ àwọn tí ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rọ̀ kàtàkàtà rádaràdà tí ò ní dùn wọn náà tètè wa nínú wọn ọlọ́run sẹ́mi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Musa aleyhi salam tọ́padà gbọ́dọ̀ rẹ̀ tó fọ́kàn nínú àwọn ọmọ rẹ̀ bọ́yọ̀ là nàbí Shu'aib àbí kẹta nàbí Shu'aib ẹ bá ti sàlàyé ìgbà tí ọ̀kan nínú wọn sọ fún bàbá rẹ̀ pé ya abati istajir inna khayra man istajarta al-qawiyya al-amin àbí al-qawiyya al-amin wọ́n bàbá mi gbà lọ́mọdún ẹni tó lóore tó ẹ̀kọ́ gbà lọ́mọ ọdún náà ní alágbára ẹni tó ṣe fọkàtà wọn ní obìnrin yìí kọ sọ àsọgbánu nítorí lọsọ nítorí pé lọ́jọ́ tó ń kọ́ rí ànábì musa yẹn tó jẹ́ ọjọ́ náà ló náà sọ̀rọ̀ àwọn náà da ẹran wọn lọ síbi tó ti fẹ́ pọnmi fún wọn àwọn ò lè pọnmi fẹ́ràn tí wọ́n mú ó ìwà tí gbogbo àwọn darandaran kùnrin bá pọnmi tán bàbá tiwọn tó sì jọkùnrin ti gbó àwọn ọmọbìnrin ló bí àwọn wa ta kété tí gbogbo èèyàn ó lè wà táwọn ọkùnrin tó daran wájú odò táwọn bá fẹ́ràn wọn lómi mu tán káwọn tó láǹfààní àti fáwọn aràn tí wọn lómi mu táwọn ọkùnrin bá ti wá fún ẹmí fẹ́ràn tí wọn mu tán wọn yí òkúta bójú omi nítorí kọ́nọ́bà jẹ́ ìlòkulò lẹ́yìn táwọn bá kú ọbẹ̀ ọwọ́ àwọn bá tọ́ba lè sẹ́kù lára òkúta tá ti yíbo làwọn ti fẹ́ràn wọn. wọ́n á sọ pé òkúta ní agbára ó wúwo débi pé èèyàn mẹ́wàá ló máa rí di. ànábì Musa alayhi salam nìkan ló gbé kúrò lójú. so iná ni Umar ibn al-Khattab radiyallahu anhu tó fi sọ pé èèyàn mẹ́wàá ló lè ti òkúta Musa alayhi salam nìkan ló ti. ìwádìí kó lágbára èèyàn ogójì eléyìí ò sì túmọ̀ sí pé Musa lágbára èèyàn mẹ́wàá lọ ṣùgbọ́n ètò túmọ̀ sí ni pé tí èèyàn bá wà nù ṣòro egun èèyàn máa ń lé lèkulè tí èèyàn bá wà nù ṣòro èèyàn máa ń ṣe agbára ní gbogbo tó lè ṣe tára bá ọ ló ṣe tára bá ẹ nísìnyí tára bá ẹ wá gbèrú lẹkùn yín mẹ́wàá lẹ sani ta ló lè rú lẹ́ẹ̀kan náà yọ jẹ oúnjẹ àárọ̀ ìlọkùn pẹ̀lú gbọlọ gbogbo ẹ lóru tó o bá yí o tún nílé dákan gbé ma ẹ̀dùrú bára ti tù ọ́ nì kọ́lọ̀ ti dọ̀mì yẹn. sọ ẹlẹ́ẹ̀kejì bóun ni Musa ti jẹ́ nìkan kàtá wọ́n nígbà tí ọmọbìnrin yẹn tọ́ka nínú wọn tí bàbá wọn nìkan lọ pè wá tó fẹ́ máa mú Musa lọlé òun lọ fẹ́ gáì ẹni tí ó gáìdì yẹ kọ́ wà wájú ṣùgbọ́n Musa ó ní kọ́bọ́ sẹ́yìn kọ́bọ́ sẹ́yìn wọn ò fẹ́ kọ́ wà wájú wọn á jọ lọ òun wà lẹ́yìn musa ń lọ wọn musa tí ọmọ náà lé ló dúró wọn ẹni tí ó mú lọ lé òun bẹ lẹ́yìn ezeke musa gbọ́ musa gbọ́n púpọ̀ ni torí kọfẹ wòwò kù ẹ̀tọ́ sí wọn tó ń wòwò kù tọba tí wòwò kù ọjọ́ kan inú rẹ̀ ò ní dùn ọ̀daràn anabi musa aleyhi salam ó ní kó dúró lẹ́yìn ó ní tọba wa pápá kọ nàbì kan sọkùsọ nàbì kan má bàa sọ̀rọ̀ sọ̀kòsọ náà nítorí bí tí bá tó ti ń ra ẹyí tá pọ̀ tún sẹ́rẹ̀ ní ó sì ah, ah, ah, ohun rẹ̀ yìí dùn pọ̀ o sẹ́mi kó fìtí náà tó bẹ̀rẹ̀ ó kan pé àbá kọ́ náà sọ̀kó bẹ̀ subahana ẹ tó ibẹ̀ ló ti mọ̀ pé ẹni tó ṣe fọkàtà yìí tó túmọ̀ sí bá nàbì Musa lágbára èèyàn mẹ́wàá kan abọ́sibọ́sì fọ́ọ̀tì náà ẹni tó yẹ pé wọ́n fẹ́ gbin igi tó ti gbin igi tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ fowó sí i tó tẹ̀sẹ̀ fẹ́ gbin bí irú èso wo sọ. So sọ kaṣu ò tí ì nígi rẹ̀ tẹ́lẹ̀ kó o sọ fẹ́ gbìn ṣé kaṣu máa ń wù láàrin ìgbà tó kú sí ìgbà tó wù dín náà. kí ni ìwọ fẹ́ fowó ṣe ọ̀fẹ́ lówó tó ní garanti pé sòóso tí wọ́n bá páàkì rẹ̀ ó kó o sò ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. kìnnì kan bẹ tí wọn pè ní bẹyọ sẹlẹm ká ta gbowó ti rọjà kó lẹ ó ní í ṣe irúgbìn amóúnjẹ wóró tọba jágbẹ òun gbin àgbàdo òun gbin rèé òun gbin ọkà bàbà òun gbin ráì òun gbin alikama àti kó o ti ta èrè oko kó o ta nínú èrè oko rẹ kó tó di kó o gbìn kó rárá òní wọn ń pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àmọ́ o ti wá sọ fún wa iye mútùtù ọ̀fẹ́ tà ìgbà tí wọ́n sì gbà táwọn òfin ṣọlọ èrè oko ti jáde gbà nítorí pé àgbẹ̀ ń bùkátà owó tó fi dáko olówó ń bùkátà àti rọ́jò ọ̀kọ̀ra ìwọ ti wá sanwó lásán lẹ̀ láti lè bá àrò pọ̀ àgbẹ̀ náà ti gbowó kó lè bá rí òkò dá tí o bá gba one million ní lórí pé wọ́n fi ra àpò rẹ sí ọgọ́rùn-ún méjì lápèjọ tó sì jẹ́ pé normally ẹ bá fẹ́ ra àpò rẹ sí ọgọ́rùn-ún méjì kì í sọ̀rọ̀ one million àmọ́ nígbà tó jẹ́ pé àtàlẹ̀ ló ti san owó rẹ náà ni àgbẹ̀ lò láti dáko wọn náà ríra lọ́pọ̀ ìsìláàmù gbàgbẹ́ àmọ́ o àwa sọ pé màá gba àwọn àpò rẹ sí mi yìí ní oṣù Rajab Rajab ìjọ kẹwàá lóṣù Rajab màá gbà kó tó yẹ ìsìláàmù gbàgbẹ́ mo sọ pé àpò ráìtì kọ̀ọ̀kan. yóò jẹ fifty kg kò sí wàhálà islam gbélé ìwọ̀n àmọ́ pé kí n ta kajú látàlẹ́ kí n ta mango ọba yáwó lọ yáwó tàǹtà ó sì yáwó so nígbà tí ọba ti rówó sanwó olówó ọ̀rọ̀ ta rọ ọ̀ta kajú ọta mango ọta mango ẹni tó bá fún ọ ni fún ìjọba ìsọkúsọ lásán wọn làwọn kó àwọn Muhammadu dìde lọ́tọ̀ àwọn Yahya dìde lọ́tọ̀ eh, sọọliu dìde lọ́tọ̀ Zakaraya dìde lọ́tọ̀ irọ́ gidi ní ìjọba náà. kò lè yọ máa bá wọn sọ dídọ́ gbẹ̀ndẹ̀ òṣèyá ẹnìkan gba wa fún ọ wá rán ọ̀padà wa mọ́ ọmọ sọ aṣọ rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bàtà ń bàtà tẹlifíṣàn tẹlifíṣàn rédíò rédíò àdìdẹ́dẹ́ rédíò ní rédíò ọmọ sọ ọmọ sọ títí dọjọ́ kú ọ̀rọ̀ pé kọsẹlẹ abe lọ lù ń gbàǹjo kọsẹlẹ àbọ̀ fi tọrọ kọsẹlẹ ọ̀daràn yẹn àmọ́ sọ pé kí ló lè kí ni wọ́n lè máa ṣe tí dá nǹkan ìjọsìn ọlọ́run ẹni tó bá bàtà wá pé ẹ bá ń tún ni kọ́sán pé tí ní bàtà tí sẹ́mi pé kò tún ní sanwó pẹ̀lú bàtà rẹ̀ kọ́ mọ̀ lè padà wá mọ́ àmọ́ ńgbọ́ bá ti gbé fún ọ tí wọ́n gbé three hundred tó fẹ́ gbà yìí wọ́n ti ẹ̀rí wọn kọ́ máa gbé bẹ́ẹ̀ à sanwó tọ́ba sanwó ní túnṣe lẹ́yìn náà lọ́ọ̀bá sì ti ìṣẹ́sán tó sanwó tó ń lọ wówó wá èyí sì ní ti túnṣe ìnígbé sọ́dọ̀ bẹ́ẹ̀ bá ti rówó ẹ mú wa bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa dín wàhálà kù síbẹ̀síbẹ̀ àwọn míì ó tún gbàgbé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọn ò bá sanwó wọn gbàgbé aṣọ sọ́dọ̀ sínú wọn ò bá sanwó ẹ ahụ bá wọn sọ dọjọ́ kú yín ẹ tún kọ̀wé sí àwọn ọmọ yín náà máa sọ ní títí láéláé ọlọ́run má jẹ́ eléyìí ò bá lẹ́bùn ọjọ́ mẹ́ta ọba lọ ta nǹkan ní nǹkan ọ̀daràn. kò lè di tọ́ọ̀bù ẹ wà á fi kó pamọ́ sí i. àlékún sọ̀rọ̀ àlékún lè di tọ́ọ̀bù ebi dájú yìí ti gbà ẹ tó ti tẹ́ bàbá lọ́rùn láti gbà kò lè di tọ́ọ̀bù lẹ́yìn ikú bàbá. nà rárá o èèyàn gbọ́dọ̀ sí o ìrọ àwọn ìta ànábì a gbọ́dọ̀ sí náfìlà kankan lẹ́yìn sọlá tó lásù sọlá tó rọkà mẹ́rin ṣáájú sọlá tó bọ tẹ ẹ bá ti lè ṣe ẹ lè ṣe lẹ́yìn sọlá tó bọ tẹ ẹ bá tún ti ṣe ń gbà ọ̀sáyè kọ́ ẹ ṣe lẹ́yìn sọlá tó lásù ọ̀tọ̀ eléyìí mi kò tó fi yàtọ̀ nàbí sallallahu alaihi wọn nàbí sàn rọkà méjì ẹ̀yìn sọlá tó bọ ọ̀sán padà rí lẹ́yìn àṣù Aisha ti ti sọ pé sáànà bíi bá ti lè ṣe nǹkan kan rí láyé yìí kò ní pàtì ìdí nu ló fi jẹ́ pé ọwọ́ sísa tó san náfìlà yẹn padà rí òun náà tún ti di pé kò fi lẹ̀mọ́ bọ̀dọ̀ jẹ́ jẹ́ tiwa ọjẹ́ tiẹ̀ kò jẹ́ tiwa torí ẹ̀ tí wọ́n bá ti wá lè ṣe kan ṣe ṣáájú àwọn olóhùn nídìí ẹ̀ máa kí lè gbà lérò pẹ̀lú gbólóhùn yẹn kò yé mi ṣé ẹ bùn mí nu àbí báwo kí n máa gbé lọ ẹ béèrè bẹ́ẹ̀ torí kọ́ máa dọ̀ràn sí lọ́rùn ìyẹn ni pé dípò pé ń sanwó fún ọ àmẹ́rù mi bẹ lọ́dọ̀ ẹ̀wọ̀n pé nídìí ẹ̀ má lè túmọ̀ síbẹ̀ àmọ́ nídìí ẹ̀ má mo gbọ́n ọ sọmọ pé tó bá ló ń pọ̀ náà àti tẹ́ ẹ̀ rẹ àtowó tiẹ̀ ló gbọ̀n ìwọ náà ní wọ̀ lórí rẹ̀ tó yẹ kọ́ tán tọ́ wa ló pọ̀ yẹn ni pé tiẹ̀ lágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ ló gbọ̀n ìwọ náà fi kún tiẹ̀ tó ṣe ó di tiẹ̀ nù. títí tí màmú fi sọ̀kalẹ̀ lórí mímbà ó ti parí kótóbà tó bá ti parí báyìí tó bá ti sọ̀kalẹ̀ kọ́lá ẹ lè sọ. torí ẹ̀ ní rìwáyà tó sọ yìí pé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà jọ júmọ̀ òun náà ní ìgbà tí màmú bá ti dé tó jókòó lórí mímbà títí táfi ti sọ láti bọ̀. náà sọ pé tó àdìgbọ́dọ̀ sọ̀rọ̀ tó máa ń sọ kótóbà wọn ni àyè sì wà. ìmáàmù ti dé wọn pè wọn pè pè fún sọlá tó àyè àti sàdúrà náà nù tó ìmáàmù tó lọ ọgbọdọ sọ̀rọ̀ tó bá ti wá parí lọsọkalẹ ti ń bọ àyíkọ ọmọ sàdúrà náà nù ẹ wọn sì kọ ọmọ àyíkọ ọmọ sàdúrà náà nù nínú sọlá àyíkọ sàdúrà nù bùkátà rẹ mélòó gani gbogbo ò lè gbà

aburú tó wà fẹ́ pọ̀ ọlọ́mọdé ajẹjẹkújẹ yorùbá yìí ma lágbára o ẹ̀rọ tó sòrò ó rà torí ọwọ́ wọn bá wọ ọmọ ọdún mélòó eléyìí ò kéré padàmọ́sí ò kéré kí lọ fẹ́ béèrè gánà àpò ìṣe mùsùlùmí nìyẹn ìṣe mùsùlùmí nìyẹn kò sí pé à ń ti kẹ́kẹ́ nínú Islam wá sí sàǹsàn nínú kọjá mùsùlùmí àbí kọjá káàkiri bàbá jẹ́ sàkọ́ jẹ́ sàkọ́ bàbá jẹ́ sùkọ́ jẹ́ sùkọ́ kò sí nǹkan kan tí wọ́n ṣe fún jàre tó bá lọ kú bẹ́ẹ̀ ní ìsìn ọkàn síra rẹ̀ bàbá o bí bàbá rẹ̀ lálùjá náà bó ní náà ọlọ síbi tó bá ti lè sin lọ ẹ̀sìn lélẹ̀ ìyè ṣeré ọjà bó ti ṣe jẹ tó bá ń sìn bẹ̀rù pé òní rùn lọ sùkúù mà àwọn mùsùlùmí ọ̀ràn lọ sùkúù ọjà bó ti ṣe àrí. ó ṣe kí ni. ọkọ̀ ọ̀sẹ̀ kìíní. rárá o ezekwe ẹsẹsẹ fomi míì ẹ mà fi ya irun gbọn yín nítorí pé táwọn sọ hábà ń sọ wọn sọ fún ànábi máa ń fọjú lẹ́mẹ̀ẹ́ni ẹni ká rọ omi tẹ́ fi ń bọ́jú náà irun àgbọn yín tẹ́ fi yà arọ omi tẹ́ fi ń bọ́jú nítorí pé kọ́mọ̀lọ́ ti kó ọ̀fọ̀ ojú rẹ̀ lẹ́mẹ̀ẹ́lò lẹ́ẹ̀mẹ́rin torí pé àdìsí wa sábò dáwùdù gbé jáde wọn lọ́nà bí sọlá sọ́nà sàlù alálẹ́ kọ̀ọ̀kan ó ní hàgà wòbó o màlá sọlẹ́ tẹ́lẹ̀ kó ilẹ̀ bẹ́ ilé ìlàlù alá tó ti kọ́lọ̀ ní gba sọlá tìrà àti tọ́ba ti bẹ̀ ó tún á sàlù alálẹ́ méjì ó tún sàlù alálẹ́ mẹ́ta mẹ́ta ọ̀là hàgà wòbó i wà wòbó olùdàmbéyà ìkọ́bì ọlálù alá tó sì jálò aláwọn anábì tó síwájú kí ẹ máa forí kílẹ̀ mẹ́ta mẹ́ta famanzada awistazada faqad faqad faqad faqad i'tada faqad asa'a faqad i'tada wa asa'a wa zalama ó ti sàbòsí ó sa ìdá ó sì kọjá ẹnu àlè lànàbì ọgbà kẹfọ oríkè kan kọjá ẹ̀mẹ́ta torí àdéhùn tó wá tọ́lá náà fi mú mi ọwọ́ kìbọ̀ inú àgbọ̀n rẹ̀ ra fífọ́júlẹ̀ mẹ́ta náà nítorí kọ́ mọ́ba àdìpọ̀ àfọ́júlẹ̀ mélòó ọ náà ló ti ní tọ́ba mẹ́ta lọ adúrú àwọn tó ti wà náà. lẹ́yìn náà irun máa ń omi bọ̀ yóò irun tó sùúrù jọ dáadáa àwọn irun kan awọ àgbọ̀n rẹ gbàgbẹ́ ike kìí ṣe irun tó lọ títí ọ̀fọ̀ mojú ni torí pé bó ṣe ń fọjú nǹkan omi ò ní bìbì kálẹ̀ àfi débẹ̀ ẹlẹ́yìn ìjẹba. kọ̀ wá sọ́nà ń bò mí ọ̀nà gbọ́dọ̀ wà bò mí ọlọ́mọdé tàbí gidi lọ fẹ́ fẹ́. sẹ́wọ̀n káwọn náà máa wọ bàtà wọn ní kọ́ọ̀tù àbí ẹ̀kọ́ tiẹ̀ ti á fún àpèrè mi ẹ̀hẹ́ rárá o nítorí ọmọ ń parẹ́ ní ìsìn ẹ má bàtì ẹ̀jẹ̀ tẹ́ bá mọ̀ ń parẹ́ ah kí lọ́ọ́ mọ̀ ń pa alágbájá alihamudulilá ẹni rè ni àwọn ni ah tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbọ́ pé má ṣe ọ̀bẹ tẹ́lẹ̀ nù mo rò pé yé wa nítorí pé tí wọ́n bá tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá bí wá léèrè ń parẹ́ àmọ́ tí fáìlì rẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ kò ní sèyàn rí láyé nítorí gbogbo wa àti fìgbà kan jẹ́ni tí ò sí tọ́lọ̀ sùkọ́lọ̀ wọn kó tó sànù ọ́ níta ẹ bá má mànyà lónìí ẹni ká ẹ má sọ́n parí ẹ má bàtọ́ ọmọlàkejì yìí jẹ náà aleykum salaam. kí ni táwọn ewé wò lẹ́ńdá sí. ẹ sọ pé sàárè rẹ̀ ẹni kò kúkú ní ìsẹ̀ ń jáwé sí i sẹ́yìn ìsìn wà tẹ̀ ẹ ti gbókùn sí sàárè ẹ ti wá fi pákó ẹ ti fi di wọn á ń jáwé sọ́tún àtòsí kò ní ẹ̀yà fi dálàfó bá wà àlàfo wà tó yẹ pé tágbàrá òjò bá ń bọ̀ yóò lè máa rọ̀ wọnú sàárè yẹn easily àwọn òsì fẹ́ kí mùsùlùmí ọ̀jẹ̀ni tí ẹ̀sìn ọ̀sẹ̀ tó la fẹ́ ń di gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ yìí lẹ́yìn náà bóyá táwọn àlàfo kéékèèké yẹn bá wà àwọn ẹranko bíi òkété ẹranko kété máa ń jòkó tẹ́ ń jò kété tẹ́ máa pátì là ọlọ́mọ ti so torí ẹ àwọn bíi òkété yẹn àwọn lo chance yẹn láti tètè máa wọ ọbẹ̀ so nítorí ẹ afẹ́ di à ń protect ọmọ ẹ̀yà wa ní ìtumọ̀ rẹ̀ so tó bá ní nǹkan mìíràn ló fi di nítorí ẹ bá ṣe ni pé irú àlàfo yẹn ká wọ àmà àmà lọ́yẹ ká kọ́dà ibi tí a kó pákó náà sí blọ́ọ̀kù àmà lọ́yẹ ká fi dì ní blọ́ọ̀kù àmà tó tóbi ká tó sẹ́gbẹ̀ ara tó sẹ́gbẹ̀ ara tó sẹ́gbẹ̀ ara títí tí ó fi dì pa ṣùgbọ́n tá a bá wá rí gbogbo eléyìí káyipẹ́ àti tó pákó náà tá a bá lè kó àmà tá a kó àmà tá a kó àmà òun láwọn á fi dì gbogbo bí àlàfo yẹn so bẹ́ẹ̀ bá rí nǹkan mìíràn tẹ́ bá nínà láti dè túmọ̀ ewé nù ewé ọ̀já kò túmọ̀ sí pé lópin ìgbà tí wíwọ̀ bá ti gbẹ yìí ò ní jẹ yìí ó jẹ fáin fáin tó bá jọ dà subhanahu wa rahmatulahi wa rahmatulahi ilaha illa anta